tòkunbọ̀ ń ṣe tó bá dòwò pọ̀ bá tòkunbọ̀ dòwò pọ̀ káyé bàjẹ́ ní bá tòkunbọ̀ dòwò pọ̀ káyé dúdú bá tòkunbọ̀ gbẹmọ̀ràn papọ̀ káyé bàjẹ́ tòkunbọ̀ lè rọrẹ́ ròyìn bó ti máa báyé ẹ̀jẹ̀ ló ń wá bó ti máa báyé everybody jẹ́ ló ń wá àwọn ọmọ ẹ̀gbọ́n òjò lójú tó tọ́ àwọn ìbájọ́ lójú ni atayé ṣe odidi ọmọ kan ya wèrè ó sọnù òrí mọ́dọ̀ladọ̀la odidi ọmọ láì ṣe wúrẹ́ àgùntàn kan sọnù yẹn ń wá ó torí ẹ̀ yí padà wá ń ṣe wèrè ọdún pé báwọn èèyàn ń tẹ̀lé e ó yẹ kí wọ́n mọ̀ pé wèrè wèrè jámọ́ pa nìwọ́ àwọn mẹ́kànbẹ́ láyé ni ó ti fi gbèsè ayé wọn dájọ́ ọ̀rẹ́dì ó ti fi wọ́n ṣètùtù káwọn ọmọ ẹ̀ síta tó ń tewé ń tewé tó tokó tokó tó tẹpọ̀n tẹpọ̀n tó sápánásápáná wájà ní síta dàn án kó ká àwọn ọmọ ẹ̀ síta they are your boss ẹni ò ká wọn ìwọ gan ẹni ò ká ẹ aṣọ ò lè ká ẹ so yẹ ẹ ní pé mo gbọ́ àwọn ẹ̀ ẹ yí lẹ́yìn ìdògùn bẹ́ẹ̀ tó padà two thousand and twelve ti fẹ́ kọ́dún mẹ́wàá tó ti ń bá yọ kálukú yín jẹ ọdún mẹ́wàá kó lọ́jọ́ orí yín. ẹ du ọmọ títí àwọn ọmọ ọlọmọ lẹ ń dù àwọn ọmọ tí iná máa wà náà àwọn ọmọ tó bá yé jẹ. tó bá fún yín ní wọn náírà wúrà tó fún yín yẹn owó gbókú lọ gárùn lọ ní ẹni dìdì tó kùn bá fún yín ó máa fi báyé yín jẹ́ ní ẹgbẹ́ lọ á fún àwọn ọmọ ẹ̀ jẹ́ á ní ìfẹ́ ṣe kínní ló wá dé ìwọ àjọ tó ń da agbóná lẹ́jọ́ sí àwọn tó ń búrì àwọn tó ń bàbá wọn ló wá ti bóun tọrọ owó lọ́wọ́ wọn togo but now is not togo but now is a corporate beggar on social media. ọlọ́wọ́n ọba o. who is a corporate beggar on social media. Tokunbo Omofuye Christ Agbemabufori is the corporate beggar on social media begging for hundred hundred euro after tó ti gbáyé àwọn èèyàn jẹ́ tó ti gbá wọn lọ́tún gbá wọn lọ́sì tó Tokunbo ayé ò ní rójú ọ̀nà ò ní ráyè o èpè tó máa gbà títí tí ayé tó máa rójú gúngún lélẹ́yìí lọ́lá pò tiẹ̀ ní àbá wa láàfin ọ̀fọ̀ yọ̀ọ́. Ah, ah ẹ gbèjà ọmọ yín bọ̀dà gàdáfì. ẹ tún gbèjà òfin ọ̀yọ́. lápá ọlọ́run ikú ẹ̀ ìgbà tó wá tún kú tán ayé àtúnwò sí jù báyìí lọ. torí ò láàánú èèyàn ìwọ ló máa fi kú yọ̀wọ̀n náà máa fi lẹ́bìtì yọ̀yàn ó róró rẹ̀ ròyìn rárá. sam sabra. Samson. ẹ bá mo bá máa sọ̀rọ̀ lórí gbogbo kọ́mẹ̀ntì ní àlọ́ káwọn ẹ̀kọ́ lè jẹ́ náà pé kó máa bọ̀ the biggest mistake tó ṣe láyé nìyẹn. kí n jẹ́ kó tẹ̀tẹ̀ láàbọ̀ mo lè mi làlùjọ náà nìyẹn tó sùn lé tó bá ẹ̀dẹ́rù máa ń jẹ́ ìjọ òfin ìlú yìí. kí ló fẹ́ fi kún un nísìnyí máa ṣèjì òfin ìlú àwọn kan wà pé tí n bá rí wọn lẹ́ni wọn á di hospital ẹ àwọn kan wà tí n bá rí wọn lẹ́jọ́ ti tèmi wọn á di hospital I swear to God abemi di hospital mọ̀ rí wọn lẹ̀ àwọn kan wà tí n bá rí wọn lọ́jọ́ ti tèmi lórí títì tí mo rí wọn abemi wọn á fara gbàrúwẹ̀ abemi ìtí wọn ṣe torí gbogbo tó kálukú wọn ṣe mo fi wọ́n á dọ̀ sí tutù wọ́n á fa mi sí wọn lára ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lọ́jọ́ tá a bá jọ pàdé lásán ẹ ìyá bíi gálà lọ́jọ́ yẹn kọ̀ǹfà o. lọ́jọ́ tá a bá jọ pàdé lásán ẹ ìyá bíi gálà lọ́jọ́ yẹn kọ̀ǹ. bí ọ̀nà ká gùn ní màmá yìí pé gbogbo yín ti ṣe ẹ ti ṣìwà wù. Tókunbọ̀ ayé ẹ máa bàjẹ́ ju báyìí lọ lágbá ọlọ́run gbogbo ló la wá àwọn tó ti báyé wọn jẹ́ ayé ẹ bàjẹ́ ju báyìí lọ. mi lọ́jọ́ táwa jọ pàdé. you know how many tó bá cost me all the way from Nigeria to Leslie mo ní òní òòrùn tó bá dé lẹ́bù kan òní báyé tó bá gbọ́ pé òbẹ́ báyé yàn jẹ́ ọ̀gán tó bá táyé wá òní báyé yàn jẹ́ mọ́ tó bàráyé gbé lágbàdo kéré tó ní kó báyé àwọn yàn jẹ́ ní Tókunbọ̀ shop knuckle. ogunbo inú mi ti ẹ̀dùn pé mo ní time lénìí. àbí eré for the past three years nine hours or four hours. time ranu. inú mi dẹ̀ pé ibikẹ́ yìí náà ti gbá wọn tó ti gba thirty thousand ni mo wọ̀ yẹn. wọ́n ní who are you mo ní you was my ex. Eh. ó lè ní amúrọ̀bà nígbà tó gba yín tó lọ́wọ́ fún mi lóògùn kí n lawọ́ kí n fọ́ mi lò. Ah, ah. a tún ti bẹ̀rẹ̀. Esther Granger wàá sọ bí tó ti mọ ẹ̀sà ọlọ́run ṣe picture ló wà ń bẹ̀ ló wà ń bẹ̀ granger tó gún bọ̀ ó lè ẹ bá mi kígbe ó lè mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ pé ìṣòro mi ìṣòro kò sẹ́ni tí ò ní ṣòro ìṣòro mi ò bá mi débi ilé apaláyéjayé ni ẹ́ èmi fi ìṣòro tèmi pa ó ni aláyébàjẹ́ obìnrin ni <laughs> àbí Abraham ayé ò lè bójúmu o bẹ́ẹ̀ ló máa rí ọdún tá a wà yìí lọ́dún judgment ẹjọ́ eh, yẹjú is year of judgment. Tògúnbà Àṣàbí ọmọ abóyè ọmọ abóyè kẹ́ ọmọ abósìrìn bó o ṣe rí iye ìṣirí nígbà tí ẹ̀fẹ̀ kú gbà tí mo wà ní iye nígbà tí ẹ̀wà gbà ní eighties. bí oldest refugee in our land. Hmm. The oldest asylum seeker in our land is Asab. Ṣùgbọ́n tí ẹ sì mú yẹ wá. Ẹ̀yà tó tún bọ̀, ó ní the oldest refugee ó ṣàmúyẹ wà tàbá tún ní alọ́dọ̀ yẹn náà ó ṣàmúyẹ wà hmm. ó máa wọ́n mú ẹ wà ó gbẹdẹ́kọ̀ olùkọ́ bọ̀ lórí ìfitọ́jú ẹ̀ ó lẹ̀ yìí wá o aláàmì mi la ní à fucking fake millionaire. ó wà ní strip mú yẹ wà tábà ní ká ní ẹtọrọ ní ká má sọ ó má ń mú ẹ wà ọ̀nà ìnà ní ẹ̀lòpẹ̀rẹ̀ àníwọ̀ ní pìlẹ̀ntẹ́ni ní à. ó tún àìfún yẹn. ìyá èmi ọ̀nà máa tọrọ jẹ́ wọn tọrọ wọn ni. àbí èdè tí wàá ní tọ́kì. èwo lẹ mú wá. gbogbo tó ń kakuléètì náà ti tà sí ní tàǹtọ̀s. tó ti ná wo ọdún tó lo oṣù tó lò ní tọ́kì náà gbogbo òkúta two thousand plus lówó tẹ́ ẹ̀ o rẹ̀ bá ta kínní kan ah, no no no no no ẹ bá súnmọ́ ẹ ẹni ò wa o honestly that's why people must be very careful many people are living fake life many people what they are living fake okay. <laughs> life million this time around ìtú, so a lot of very careful customer ni wa ẹ pé ẹ pé tẹ́ ẹ bá ti dóyàwó yòó ní mẹ́nu ọ̀rọ̀ ayé yóò le the more you take life so easy the more it be easy for you. adonila nígbà tó ti domi ìyàwó kò lẹ́nu ọ̀rọ̀ wọn. our yam just do a live show. èmi lọ̀gá ẹ̀. you know life is too simple. mọ́tò kúnbọ̀ wọ́n báyé jẹ́ ọgbọ́n ṣe jẹ́ ní tọ́ọ̀bù ọ̀n báyé jẹ́ ọ̀ túpọ̀ tẹ̀ báyé ṣe gan ayé ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ ní tọmọtọmọ.

tó o ti pa kàrí ẹ̀jẹ̀ o ti pa láìpẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. ìtùnú dóhùn má wà lálẹ́ o ìtùnú ó áfíríkà dáadáa. ìtùnú má wà lálẹ́ o tí wọ́n ẹ̀ lò. kò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀tẹ̀ ń bá jẹ́ àjẹ́ ń pariwo ẹ̀ síta pé ajá ẹmọ jẹmọ ni kó tó jẹ mí ẹ bá ń mú o kó tó jẹ mí náà o ìyá ìwà ń ba àwọn èèyàn jẹ́ sọ̀rọ̀ pé mo bá àwọn èèyàn tán orí inú kùtù máa sí ó wá lọ́mọ mi ni everybody is better than Elizabeth on Facebook. ẹ bọ́ ọ̀tàkẹ́ níyà mi tòkunbọ̀ àṣàgbé abọ́dẹ̀rìn kẹ́ ẹ wo báwọn èèyàn máa fi gbálẹ̀ kẹ́ máa máa kó lélẹ̀ yín lórí torí ẹ̀yin ìgbàyẹ̀ jẹ́ ó ti bọ́ lẹ́bàá wọn kan jẹ́ so èyí náà dé lè ní bíṣọ̀pù mọ́ ẹ̀dẹ́gbẹ́ máa wọlé sùn ẹ̀ ẹ̀ àbí kẹ́ ẹ tó ṣàbúrú sọmọ ọlọ́mọ ẹ fi gbóra yín wò. Tógúnbọ̀. Ẹ sọ́ọ̀rì, kò sí bí mi lè ń pè. Kò sọ pé mo fún ẹ. Jọ́ tí mo pàdé ẹ̀ láyé ni mo regret Ọba ńlá ya wèrè. He said everybody is better than next time. Ẹ̀wọ̀n rẹ̀ ará We are not saying that. You know? Owó tó o jí. Aṣeburúkú máa ń ṣeré ńgbà mi. Kí ni kẹ́yìn nìyẹn? Owó tó o jí ń kẹ́yìn wàá san padà. sẹ́yìn ni collector eh, collector eh, collector Esther Tokunbo Asade Aboderin is one of the fraudsters in London that funded them. Ah, uh, ẹ má get me wrong. Ẹ má get me wrong. Citizen, don't go there. And there is now don't a breaking news that. Don't go there. We have now made don't a news go There. No, no, no, no. Supporting how to deal with the asshole lọ́wọ́ lọ́nà <laughs> lẹ́nu wọn lè fẹ́ àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n mo níbi tí mo dé yìí mo kọ́ pípù láti di pẹ̀lú yín bó tẹnutẹnu spiritually mo oh, nú ẹ mo fẹ́ kó dá kankan Ògúnbọ̀ mo ní yẹ kó ṣàṣìmú yẹ wà àkọ́bí tí wọ́n wà ní ọbí ní abúlé wọn wọn ṣe mú wa ìtọ́ba ó sì mú yẹ wà náà ó dẹ̀ ká wọn mú wà. mo fẹ́ kó o tẹ́lẹ̀ yẹn fún kó pa àgbẹ̀ pọ̀ lọ sí bẹ̀rẹ̀ dáǹdì yẹ jẹ́kọ́jọ́ ọ̀dìjínà bó ṣe ń gbé ni o bó ṣe ń ṣe yẹn ni kò ṣe ṣe o má ṣe fake kí o kó o gbẹ ṣe ń gbé lọ má ṣe ìwé tó ń kà yẹn tó ń kàwé. no i'm not mi ò ka comment yìí scammy ṣé ẹsẹ̀ ẹ̀gbọ́n tèmi sọ pé olè ńlá ni ìyá wa lè kó wá kó ṣe bẹ́ẹ̀ ni máa sọ pé àwọn bá gbàlagbà ni. fóyè kẹfún ẹ ló máa pa kílẹ̀ tó mọ́. ẹ̀yìn ṣe bá àwa sọ fún pólì ni fóyè kẹsùn kún ni wọ́n jọ́ fóyè kẹsùn lọ́rùn wọ. ẹ̀yin rò pa aráàbù là ń ṣe. orí fún ìkẹ́kẹ́ wọn fẹ́ẹ́ pa ọgbà àwọn ọmọ bọ́dẹ̀ ló bá yẹ wọn jẹ́ tán kó tó kú. nti yẹ yẹ ẹgbẹ́ ẹgbẹ́. Esabod is dead and down. o ò lè wọ jáde. ṣé mi ń bá wí ẹtí ẹgbẹ́ ẹ̀dá kọ́mẹ́ntì. orí ẹgbẹ́ sá fún ah, ọmọ sọ̀sọ̀rọ̀ ni wà tẹ́gbẹ́ ẹ̀jọ̀ gírì kò yẹ ló bẹ̀rẹ̀ táyé máa bójú mu a fi awítà ìwí ọmọ ọlọ́mọ fi mọ́tò gba ọmọ ẹ ládùúgbò yẹn o tún gbó lọ́wọ́ ọmọ yẹn tẹ́ta ṣe ẹ ń wo ṣó mi ẹ tún wo ṣó mi. tún máa gbó lọ́wọ́ ọmọ ọmọ àwọn àwọn ọ̀rẹ́ ọmọ ẹ ẹ lè ṣe kẹ máa wò mí gàdáfì. o ò ráyé wá o o ò rí ayé wá rárá òdè ń kúrò anírìsà àgàtì ni ó ọmọ ẹ̀pọ̀ ọmọ wọn wọ́n fẹ́ sí gbọ́ so igbó ò lè rọrùn wọ̀ gbogbo epo epo yín pátá ṣé mi tó mọ̀ tẹ́ ṣe pẹ̀lẹ́ mi ṣé mo jọ èpè yín ṣe lórí mi kò lè ṣe ẹ̀ mo fẹ́ mọ̀ pé èmi Àjàní Òbí. karamọ́lẹ̀. ó orí dẹ̀ ń wò yìí tí ó ti gbà á ẹ ń bá pè é bábẹ̀ lọ ni ó máa bábẹ̀ lọ ni ìṣerú yín mọ́ ló máa nípa ẹ̀mí mọ́ àwọn méjèèjì máa jẹgbà lọ́wọ́ mi citizen àwọn méjèèjì ẹja àgbọ̀ tí bàbá Gàláfì ṣe tó pé ìjọ tó ń bá pàdé àwọn kan àwọn kan ti wà nù mí ló ń bá wì ìgbẹ́jọ́ tó ń bá pàdé mi ẹ̀yà bọ́. iṣẹ́ mi kankan mọ́ṣẹ́ kò dábàá pé kò tá ẹ̀ kó o gbìyànjú. wípé àwọn kan ti wà nù lísì ìjọ tó ń bá pàdé wọn èmi gun wọn níbi tẹ́mi tí máa bọ́ lọ́rùn wọn ni. tún gbé bọ́ọ̀lù síbẹ̀ gáàjì já ẹ kó wá rí pé ó ò tẹ̀lé mú jẹ́ ó ti tán ó ti tán nìyẹn torí tó ṣe láti àwọn ọmọ yìí àwọn ọmọ ẹ̀yìn tó pè mí wá lé one fifty tó pè mí ìyá àwọn lẹ o ìyá àwọn lẹ o kíkíní kan lẹ o